ayé ẹlẹ́kẹ̀jì inú sọ́ọ̀tì àyà. هو الذي خلقكم من طين ثم قضى أجلا وأجل مسمى عنده ثم أنتم تمترون تو آه ليس الله سبحانه وتعالى òun dá sánmà òun dálẹ̀ òun sì dá ìmálẹ̀ òdókòkò ọwọ́ àlùm náà òǹkan náà wọ́n lè di ìkàdákà fún mi tì ní. ثم قضى أجله وأجله مسمى عنده ثم أنتم تمترون هو الذي خلقكم من طين ثم قضى أجلا وأجل مسمى عنده ثم أنتم parí àyàtà kàtàn ẹ̀sùn pé bẹ́ẹ̀ náà ló ti parí eléyìí náà. ọlọ́run ní òun dá sánmà méjèèje ilẹ̀ méjèèje òun dá ìmálẹ̀ òun dá òkùnkùn. الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور wá ń fi nǹkan míì dìbò òun ní tó ń pè nǹkan míì ẹ̀yìn tó ṣẹlẹ̀ yìí lámì tó wá rí i pé àwọn ọ̀rọ̀ báwọn lọ mọ́ tó jẹ́ pé ibi ẹ wà ẹ̀ẹ́dá wa ń bẹ̀ ọ wá ń máyà mí wà pé bóyá ẹ rò pé ń bẹ yín ẹ̀ka dá bẹ ẹ̀jẹ̀ àsọ̀pìlẹ̀ bẹ́ẹ̀ ti dáyé fún yín. هو الذي خلقكم من طين yorùbá ní bọ́mọdé bá kọ yín àná lẹ̀ àwọn àgbàlagbà wọn á fi ìtàn balẹ̀ wọn gbóná tán ọlọ́ọ̀jẹ̀ yẹn wọn gbó ìyẹn tán ọlọ́ọ̀jẹ̀ yẹn ìwọ ọ̀dà onílọ́ọ̀bù bá ti fẹ́ yà rẹ̀ òní ìlọ́ọ̀bù mi ti fẹ́ mọ́ rẹ̀ hmm. àti pé àwọn gbadagbà kọ́ sí ìsọ̀rọ̀ ọlọ́ọ̀ni ọlọ́run ní ṣe fóun wa ni àlàlí alákàkún mi ti nì ètè ìpẹ́ ní ètè yín báyìí ìpẹ́ ètò wa ti tùrọ́ọ̀bù fakọ̀ tí nì ni ìpẹ́ tọ́dọ̀ tì ìpẹ́ dúdú ìpẹ́ dínú tábàbẹ́ẹ̀tù ní ní pányán àgbọ̀gbé ẹ̀rọ̀fọ̀ níbẹ̀ mo ti dá yín èmi lẹ̀ rí ẹ̀rùn. abẹ́rẹ́ yé rùn ìwọ máa wẹ̀ lánàá máa wẹ̀ jẹta kọ́ wá dò ní bàbá ní márùn síra rẹ ẹlòmíì bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ta ní ọ̀rẹ́ lójúmọ́ kó lè dínkù lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ kírímù àti ọ̀pọ̀lọpọ̀ séètì àwọn oníṣìí náà máa jẹ wéèrè yẹn ọlọ́run adá adá adá adáàmú wọn nípa pé ẹ máa ń lọ dẹ́gẹ́gà lópin tí ẹ kọ́ dẹ́gẹ́gà lé yá ọlọ́run àjẹkọ́mọ wáyé ń bẹ̀ ní àtẹ́fẹ́ẹsẹ kò ní í tẹ́ tó máa wá dáyé yọmọ wá rùn tó máa rùn kòrùn kòrùn kí ó lè bá a mọ̀ pé bàbá òsì ló bí òun bí ọmọ tẹ́lẹ̀ tó bá gbọ́ ìjọ ọjọ́ iná ìbáyá kẹsẹ̀tì náà ti bílẹ̀ ìgbé ẹ̀ẹ́n tẹ̀lé tí òun rùn sí dájú ló bá dájú ló bá tó fi ń ra yìí òkè ó fi ìpèrè wọn ò sí pẹ́jẹ́ kí wọ́n ṣe lórí mami ẹ̀ẹ́n ọ̀sẹ̀rẹ̀ anádà anádà ọjọ́ àdáwò kò sí èkú èrò àrùn náà ti pè kọ́ ṣé ìjọ̀ràn ẹgbọ̀n ẹlòmíì yóò kí dámúdámú ńgbà pa ṣèjọba ká mọ́ kọ́mọ̀ ìdí làágùn náà ìbẹ́ yìí làágùn wáyé ìlú òkè wá ní mm. ó yí owó. ìbẹ́ yìí ebi bí adídá yín náà ẹ̀yẹ lóorùn yìí. súnmọ́ kọ̀dá àjàlá. àbá àjàlá. ọlọ́run mo ti mo ti pè gbogbo ìgbà tẹ́ lò láyé ìjọ kálukú ti ń bọ̀ ló ti pè gbogbo ẹ̀ka rẹ̀ sí lórí pé kí lò. kọ̀dá àjàlá ìgbà tẹ́ kìlò tẹ́ẹ̀dì lówó ìjọ tí ó dà kò sì ṣe kalẹ̀ tá a bá jọ pé kalẹ̀ bí nineteen ẹ̀mí ẹ̀kúrẹ́ tí ẹ̀ka lè dì two thousand and sixteen and sixteen bá ní ọlá èèyàn tó bá gbogbo agbára wa ọlá ní sixteen kárí. láwùjọ ẹsẹ. alo ọ̀gùnṣẹ́ ọ̀sẹ̀ èèyàn ní kọ́ lọ pé kó fi ṣoògùn. tẹ́lẹ̀ táwọn èèyàn ti ń wá owó pẹ̀lú ọ̀nà èsù ní bá ń rówó ni títí ó ti kún wọn àbá lọ́nà sẹ́yìn ìgbà mọ́tò bá tò sí títì ìkẹ́kẹ́ àríkì lọ́mọ́ níbi tí ṣùgbọ́n rárá ẹni ó owó tó bá já sówó àwọn àáfàá lọ́sọ̀ ni ọ̀sọ̀ àsìkò fẹ́ fún lówó náà ni kɔdaa da laa nipa bubu yɛ ayaba abɛ ɔbɛ bubu yɛ iyɔmɔdaabi ɔbɛ bubu yɛ ɔrɔlansɔ yi ɔbɛ bubu yɛ ibi azɔrɔ si ibi azɔrɔ akase tọ́ba pé bubu pé èèyàn sọ̀rọ̀ láyé ọdún náà nìké èèyàn bẹ̀ kọ́mọ lọ sọ́sọ́ dànù tọ́lá ti lọ wí ẹjọ́ kẹjọ́ ìdí sọ ìdí ẹ̀wúnú báwọn fi kọrin káàkiri hmm. báwọn fi báwọn fi báwọn fi sọ rárá njọba pé ká sọ̀rọ̀ mọ́ ilé ẹgbẹ́ lómi ń bẹ bẹ́ẹ̀ pé àwọn nǹkan tó lọ ń dá fún ọlọ́run ṣe ní títàn rẹ̀ ń tẹ̀sí bá kò ṣe pé yọ sàn lẹ́ẹ̀kan náà ọlọ́run ṣe ọ̀dà ẹ̀lómi fi ọ̀rọ̀ tí ó sọ yóò tàn dájú ẹ̀mí rẹ̀ bíbọ́ njọba tẹ tọrọ bá tán ká sọ mí mà kàmpani ọmọ àwòdì èkú. ìbá àlógó ìbá àlógó ọdún kan lẹ̀ lẹ́yìn ayé sọ̀rọ̀ mọ́ ẹni tí ọ̀dà kankan fún pé láyé rẹ̀ pè ló nìyẹn ọ̀dà bí ọkọ̀ sọ kankan so kò kankan kò ní sọ kankan so gbogbo ẹ̀ ti gbogbo gbogbo ọ̀bẹ ilé iye tí kálukú tẹ̀ parí àsìkò rẹ̀ ìdààmú ìbẹ̀rẹ̀ lọ́lọ́ ọdún ẹ̀ lọ́wọ́ ni òfin yẹ ká máa dààmú lẹ́yìn ká sé wọn tó bá ní àṣe olófin yọ̀ǹda ṣiṣẹ́ ó ní àṣiṣẹ́ alihamudulilayi iṣẹ́ ìtọ́lùbá kọ́mọ́kálukú wọ́n lè ti kọ́dọ̀rà fáadà onímọ̀ kádàrà ó sì fi ìbọ̀nàmọ́ ìyẹn lọ́bí kádàrà ẹ̀ ẹ pé. tẹ́lọ̀ ni ó ṣe ntí ó hàn sí nìyẹn ọlọ́wọ́ sì kàdá tó wá bẹ́ẹ̀ ṣe fún láyé báyà yóò yóò ti bẹ̀gùn bàálù yóò ti bẹ̀gùn bẹ̀gùn hmm. abákan bẹ́ẹ̀ ń bẹ̀rù nígbà kan nígbẹ̀ lọ́nà ọjà bá ń bá sọ. táwa ń bẹ gbòòrò àgùntí rán gbẹ wọn ti wá kó lọ ẹ̀yìn télọ̀ télọ̀ ẹ̀yìn náà ti fi tòótọ́ pé ọ̀hún London ni wọ́n rán yìí fún tòótọ́ àmọ́ Yorùbá tó wá fẹ́ tó wá fẹ́ dọ́là ń bẹ̀ ètò wọn bu ọ̀run nù lójú àwọn èèbò màmá fún èèbò mi nìkan pé wọn náà wọ̀ wọ́ sọ́wọ́ mi tiẹ̀. télọ̀ ẹ̀rọ ìwà ya kọ́ńtítà ni gòkè tó ti kọ́ dára pa gòkè ibi ń jọ òun ti dá wọn sọ ni pé ìtajà ọ̀tà omi là tani àtà omi là ní ìsìnkọ́ tí ń lórí ilé sẹ́yìn kìnnì kan bí wọ́tà kìnnì kan bí wọ́tà. وأجل مسمى عنده ìsì gbẹ̀lọ́dọ̀ rẹ̀ ìgbà tí ó tó ṣẹlẹ̀ ọ̀dọ̀ ẹ̀ lọ́wọ́ tí wọ́n ká máa bẹ̀ẹ́ tí ọlọ́run bá fẹ́ yí nǹkan kú ò bá ọ̀dọ̀ ẹ̀ náà lè yí tọ́lọ́sọ́nù parí pé ẹ̀yẹ̀wò hó wà. yẹ̀wò hó wà hó máa yà ṣá òwò yóò ti dé wà ìdààmú ọ̀rùnkìtà. lọ́bàtà lọ́dọ̀dọ̀ ọjà máa kó wọn jì wọn máa parí wọn àwọn lè lọ pé báyìí lórí kó pé òní bẹ́ẹ̀ wà láì ní kàmá ń ó pé níbẹ̀ yìí. Eh, bí wọ́n bá kọ kankan nínú òfin nàìjíríà tẹ́lẹ̀ kan bá fi agbára wọ́n bì ṣùgbọ́n òun ni ntí ọ̀n tẹ́lẹ̀ jẹ́ ní ìsìn gbàtà ọkọ̀ kára ní ìsìn ní òfin hawaii ni ọmọ ẹ̀dá mi ò fi jẹ babaláyà lọ́dọ̀ ọlọ́run kọ́ máa dá kọ́ máa dá àtẹ̀párọ̀ ara rẹ̀ àti ọkọ̀ tó ṣe fún o ah. Ah. ṣé wọ́n fi ẹ̀dá rẹ̀ tó o ti kó ìkú kádàrá rẹ̀ kó tu rẹ̀. àbí ló gbà pé títí ọ̀sẹ̀ ìjọ ọ̀kọ́ ó lóun ọlọ́run jọ sọ́wọ́ àwọn àjọ sọ́wọ́ yìí o níbo ni ẹjọ́ gbé jókòó jẹ́ gbé jókòó mi sẹ́yìn. ọ̀ gbọ́dọ̀ sọ báwọn kò fi hàn wá yorùbá ní àtẹ ayé la adáyé la bá là látẹ̀ẹ́wọ́ àwọn ẹni kọ́ ọ̀. Ah, ah. yorùbá ní àmàtọkọ ẹni ọlọ́dọkọ níbẹ̀ ni mùsùlùmí nù yorùbá láwọn ọmọ ìdọkọ pépé nígbà nígbà yẹn ilẹ̀ yorùbá ìlà kóńtó pọ̀ ìlà kóńtó pọ̀ wọ́n fi là mọ ọmọ ẹrú wọ́n fi là mọ ọmọ ọba wọ́n fi là mọ àwọn èèyàn olóyè ìlànà fi dìfẹrẹsẹtì ìgbìyànjú ti wá ńgbà náà ẹ bá ti fi wà ìgbà yìí làbá ti pọ̀ wàlà wàlà lójú tí wọ́n kọ́ ń kọ́ sẹ́yìn náà gbé yọ wọn kọ́ làbí lè yọ̀rọ̀ ní ọ̀pá. ọwọ́ kẹ̀ bẹ́ẹ̀ láti máa dì ọ̀rọ̀ àtàbọ̀rọ̀. ilé ìsọ̀rọ̀ ọba kò ti lé ńlá wa jọ wọn kọ́ làfọ́lọ́ ní ọ̀pá àwùjọ mọ́ kúrú yìí. máa kọ oko mẹ́rin oko márùn oní mẹ́fà máa ní àwọn ọ̀nà àbọ̀kànlá nù. yàtúnyẹ ó tún á fara tó kejì wá tẹ̀ láti ọ̀rọ̀ ní bẹ́ẹ̀ bàbá tó fa bàtà ó tún á ta ó kù nígbà náà ẹni tí yìí kọ́ la a ò ìlànà méjì ń bẹ jẹ́ pé péréte péréte ni tí ò ju kò sí ní yorùbá ò pé nǹkan méjì wọn gbà kó ń kà ní ibi yorùbá gbà ló ń kà ní mẹ́ta ó kí fẹ́yẹ́yẹ́ nìyẹn ṣùgbọ́n torí pé ìlà jẹ́ pàtàkì wọn àrà fi mẹ́ta sóńtì ó lè jẹ́ mẹ́ta òró ó lè jẹ́ mẹ́ta àbúlẹ̀ àmì nǹkan mẹ́ta òró ìdílé ọba náà mẹ́ta àbúlẹ̀ àwọn àna ọba náà wọ́n dùn bọ́ ẹ̀ ẹ ti àmọ́ ìdílé ọba náà ṣùgbọ́n èèwọ̀n èyí ti gangan o àná ni wọ́n. ọ̀rẹ́ kọ́lá bùnmi la. ẹ àná ni wọ́n ìpìlẹ̀ lọ́gbọ̀n ṣe wá nù. ẹ ẹbí yorùbá ìgbàgbọ́ yorùbá ni pé ìlà ó ṣe pàtàkì ńgbà náà ní abébìlà ajá yàn ní ọ̀tọ̀ ṣùgbọ́n pàtó wá di pé bàbá yẹn á dìbò ní ìsìn àwọn tó kọdà tẹ́ńtì ọ̀kọdà etí ẹ̀kọdà lẹ́fẹ̀ẹ́ wọlé ẹ̀fẹ́ ẹ̀kọ́jú àlọ́ abẹ́ ẹ̀kọ́jú àlọ́. nígbà tí láàmú káńsù ìmọ̀ kọdà ìsìláàmù ọ̀fẹ́ ká máa yà nǹkan sí yàn lójú torí jẹun àníyàn jẹun náà nígbà náà ò dáa àníyàn pé káde mọ̀ pé èèyàn gidi lélẹ̀ èyí àwọn ẹrú lélẹ̀ so kò sì yẹ kó rí báwọn <laughs> so ọ̀dọ́ ọlọ́run ló ti bu wa bákan náà ti sọ wa bákan náà bọ́lá wọn wá fi nǹkan kan yà wá lọ́tọ̀ ọ̀dọ̀ ẹ̀ nìyẹn olú nìyẹn pé bọ́sà ọ̀lẹ́sà ìwọ máa ma kéwù ìwọ máa ma wé ìwọ máa lówó ìwọ máa mọ̀rọ̀ sọ ìwọ máa ma nǹkan dá sí ọ̀dọ̀ nìyẹn wà kò sí lọ́dọ̀ ẹ̀dá wàlejò ọlá wọn lọ sànù wa. ọlọ́run kò lẹ́yìn gbogbo ẹjọ́ yìí. kọ́nà tó bẹ̀rẹ̀ yàn abẹ́ẹ̀ tó máa ẹ̀yin èèyàn fún màá tún tẹ̀mítẹ̀rún ẹ tún bẹ̀rẹ̀ èèyàn pẹ̀lú ọlọ́run pé ọlọ́run ò sí dáa ẹ̀jọ̀ sọ́bà wọn ẹ̀jọ̀ wíwá wọn ìwọ ọ̀dájọ́ sọ. tiwa ni kágbà fọlọ́ lágbàtàn bàbá dáhùn àdékò kọ́lé máa ṣàlẹ̀ kọ́lé máa ní oríjì wọn. wọ́n ní kágbà fọlọ́ ní sinmi kágbà fọlọ́ ní sinmi kádàrá ò lè sọ. láì gbà kágbà fọlọ́ ní sinmi. kò sí abẹ́rẹ́ yẹn ọdún rẹ̀ ni yóò dáa kọ́ ọgbà lẹ́rọ̀ ẹ̀ka yà mí. وهو الله في السماوات وفي الأرض يعلم سركم وجاركم ويعلم ما تكسبون ọ̀rọ̀ ní lẹ́yìn tá a tó sọ yóò ẹ̀wùdọ́kọ̀ wí. ẹ̀wọ̀n tó wú ni ó tó ní wàhúwà Allah ọlọ́run kẹyìn náà ìwà ni fi ìsàmọ́ wá sí o wà ní àrùndì ọlọ́run náà ni wà gbogbo sánmà ọlọ́run kan náà ni bẹ gbogbo lẹ́lẹ̀ tètè wáyà ọwọ́ àtàtàn ó tún wá náà lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ nàbí kò sí lọ́wọ́ ẹnìbọ̀dì èyí tó àbílẹ̀ kálukú lọ́wọ́ ọ̀run ẹ̀ ni kọ́lẹ̀ tọ́lù náà tọ́ba sí lò ọlọ́run ọba lọ́wọ́ ẹ̀ yóò fìyà jẹ́ ẹ wo àwọn tó pa lọ́wọ́ ní ìsìn lọ ní nílẹ̀ wa nìsín àwọn ilé ìgbìmọ̀ àgbòfin jẹ́ ọ̀padà síbẹ̀ mọ́ bí mi bá lálà pòun ní padà bẹ̀ yóò lò lálàkàlà ni wọ́n ti ti pa wọ́n torí káwọn lè padà síbẹ̀ káwọn lè máa bẹ̀ láì wà ní ẹgbẹ́ ẹbú tọ́lọ́ mọ̀ bísọ̀ bá kú láyé báyìí wọ́n lọ́wọ́ náà bá fi àwọn yìí burúkú yìí mú yàn ti máa yára pé ọjà kìíní kan kìíní kan náà wọ́n á dé ìgọ́ tí a bára níta bèbè yìí ọlọ́run ní sọ́mà ní dàbí ayé lẹ́yìn kankan lọ́wọ́ kòkó gbogbo tí wọ́n ń ṣe bìlìbìlì ń bẹ̀ẹ́ kàn ṣe bìlìbìlì ní ìyẹn ọ̀kan lọ́hùn. kálí wá bọ̀ yé. ìyàwó sóòrọ̀kùn ẹ̀jẹ̀ àrọ̀kùn. ó mọ sí ìrọ̀kùn kọ̀ọ̀kọ́ yín ó mọ̀. ntẹ́ gbélé ayé tẹ́ ń tẹ́ ń sí ń kọ̀rọ̀ ní kọ̀rọ̀ yàrá kọ́kọ́ dáàbọ̀ yẹn kálí gbọ́ yé pé ẹni ó mọ kọ̀kọ̀ mímọ́ gbangba ìyẹn ti rọrùn ìyẹn ti di rọrùn ẹ gbogbo ń tà ń ní kọ̀rọ̀ ló mọ̀ kásọ̀fì kásọ̀fì nítorí pé wọ́n àlọ́mù máa tẹ̀lé sí fún. ó mọ kọ̀kọ̀ ó mọ gbangba wọ̀nyá àlọ́mù máa tẹ̀lé sí fún. ó tún wá sọ wa nílé kálíkọ yé pé gbogbo tẹ bá ń ṣe pátá mọ́mọ́ ẹ̀yìn wọ̀nyá àlọ́mù máa tẹ̀lé sí fún gbogbo tẹ́lẹ̀ èyí tó èyí tó ṣe tọ́yẹ́ pé ọ̀tọ̀ ni àníyàn tó fi ṣe ọ̀tọ̀ ni tó túmọ̀ sí lójú ẹ̀dá ọlọ́run mọ̀ ìwọ̀n náà ẹni tọ́yẹ́ pé ìkà ìkà lọ fẹ́ ṣe àwọn ayíwọ́ ó yíwọ́ ó yíwọ́ sí pé ká tó máa kí ọkọ̀ ṣe dáadáa fún un ńgbà ọlọ́run òru dá gbogbo ń tọ̀ ní àtẹnirí irọ́ọ̀sì ní ọ̀fẹ́ ṣèkà ni ẹ bá rántí láyé ń wóṣù ọmọ ní à ń gbá èso mọ́ lórí bọ́sẹ̀ èso èso fọ́ọ̀ tó sì wàá jí ìbàdà wọ́n padà ti sọ ní lọ́kọ̀ọ́kọ́ ẹni ìsìn pé ọmọ yẹn ti wá di mílíọ̀nìyà lówó tí wọ́n á lọ lóyún kó káàkiri ìyá ti wá yọjú padà ẹ̀gbọ́n ni ìyá ti yọjú ó ní pásítọ̀ sọ fún wa pé emèrè ni pé ní bí àlọ́wọ́ ẹ̀yẹ àwọn pé ká lọ gba ìṣòwò lórí nígbà tí nàìjíríà ti ṣe lure sọ́yẹ tí sọ́yẹ ká máa yọ gbọ́ báyìí sọ́yẹ ká ṣẹ̀ṣẹ̀ máa yọ gbọ́ báyìí ṣé tàtà ni a máa ń fẹ̀yìn rẹ̀ tàgbà. pásítọ̀ náà olóyìnbó gbogbo pásítọ̀ náà ẹ̀wọ̀n tá a kọ́ mọ́ ọmọ gọ́fẹ̀ ẹ̀wọ̀n tí ọmọ ènìyàn fẹ́ fi ṣe ọlọ́run ló gbé ní tí èso lè gún pamọ́ ẹgbẹ́ agbọ́dọ̀ yìí náà fìtọ́rọ̀ ń bá bẹ́ẹ̀ sọ láàrin gbà míì nǹkan míì dẹ́rù pé ó ti bàjẹ́ lódodo ni irú ẹ̀ máa ń bàjẹ́ bọ́ tí ó ti gbé yẹn kó mẹ́ nígbà yẹn nígbà tí ìbàjẹ́ bá kó tó dàgbàdà síbẹ̀ ẹni agbàgbọ́n lórí tọ́lá ẹ̀kọ́ tó dẹ̀ tó sọ báyìí báyìí ẹ̀sẹ̀ báyìí fún bẹ́ẹ̀ kọ́ máa dasọ́ ẹ̀rọ ni wọ́n gbé àwọn ah, ti kọ́kọ́ lọ ẹ̀ rárá ó ti mọ̀ wípé àjẹ́ ní ìsìn dígírígì ń wó su kiri yóò sì ní sábàbí ẹ̀ ọkùnrin wó su yẹn ọlọ́run fún náà mẹ́fà síbẹ̀ yóò ṣe sí mi tẹ́gbà ni ó mọ̀ ní báàbí olóṣùdè kọ́mọ ara yẹn ní maka nítorí mọ̀sábà kọ̀kọ́ra lóṣùdè ẹ̀ àdẹ̀dín ní gọ́fúnà haúsá ọlọ́run náà léyìn ìwòsùn yíbò kí tẹ̀ ẹ̀yìn. àbá àtọ́ka kùránì jọ náà tọ́ka tọ́ka jọ náà tí wọ́n á sọ fún wọ́sù tó ní kò gbéwè lọ ni à wọ́n ní rárá pé gbogbo ẹ̀mẹ́ lórí ẹ̀ ọwọ́ ní kájọ owó ni wọ́n á ní wọ́n á nà sí pé kùránì wọ́n á gbogbo eléyìí lọ́ha wọ́n ní gbogbo ẹ̀ lọ́ha ó ní kò sí ẹ̀sìn kan tí ìwé rẹ̀ tó ha orí nítorí ká bá àwọn lọ́sáàjì sínú

síbi ń pẹ̀ ẹ̀dá lọ pàdé òfin ọlọ́run bọ́dọ̀ ti kọ́ ọkùnrin tá a wí ìdè nìyẹn nítorí ni mo gbọ́ já sọ̀rọ̀ rẹ̀ bákan bákan yìí pé ó tún wà nú àwọn èèyàn tó lọ tó kẹ́yìn nàìjíríà nígbà tí wọ́n ti bẹ́ẹ̀ ó ti dára rẹ̀ ọ̀sẹ̀ ìdíjú tiẹ̀ ní lọ́rùn tó bá yẹ pé kò bá gbàjá pé kú o ọ̀rọ̀ àmọ́ ní ìlú ó lè gba ìjọ tó lè gba Islam alámọ̀sẹ̀ ó lè gba Islam bọ́ọ̀ náà yóò lé ní bàbá ìtàn yìí èmi gbọ́ sí kó ti bá hùn nínú wọ́n níyàwó kí ní tàbí nǹkan ọlọ́run àbí kílẹ̀ péjọ ni ọlọ́run ti gbà islam ẹ̀sìn wọn kan bí wọ́n ṣe mọ jẹnu àbí bóòsì ni ìkéde tó bá ní ti bóòsì bóòsì náà ti gbà islam. nípa nípa ọ̀rọ̀ tá a sọ wẹ́rẹ́ lánàá alhamdulilayi jama. a bọ̀ wá sọ àwọn ìtumọ̀ tí ń bẹ lábẹ́ àwọn àyà ti nítorí pé abẹ́ sọ́pọ̀ ni ọ̀rọ̀ tó lọ́n fi sọ ọ̀rọ̀ kan náà ní fi yíbo ó sà ń fi ọbẹ̀ fi hàn wá pé bọ́mọ ìdíyàn ti burú tó ní fi ń fi ń sọ fún wa ìtumọ̀ kan náà ni ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ sí. Si, èmi ìtàkùnbẹ kàlẹ́ yìí lè nà ó ń fẹjọ́ wá sùn wá náà ni kọlọ́jà wọ a sọ fẹ́rẹ́ ní àná nípa ọ̀rọ̀ wípé ìyá máa fi kan rà kan ọlọ́run àá máa fi wa. bá a ṣe ń ṣe sàárà lọ́jọ́ lásán tá a tó ń gbìyànjú ṣe rọ̀dánà yìí wàlá ìbàbá lọ́ọ̀rẹ́ ni kọ́lọ̀ fún ani tá a fi ṣe kó sì jáde tá a fi ṣe kó sì jáde ṣe tá a bá rí tán. ìkànnì bùkátà yìí torí gbandigbandi mẹ́ta ni àbíká fi sọ̀rọ̀ sọ̀rọ̀ mẹ́ta tàbí kàrìnkàrìn mẹ́ta ìkànnì bùkọ́tà yìí ń làwọn èèyàn bíi tiwa tí wọ́n ń bẹ lọ́gbà ẹ̀wọ̀n. ká má fi ojú pé ṣègbọ́n ni wọ́n dáràn ní ká má fi wọ́ o. àwọn tí wọ́n máa máa dáràn lẹ́jọ́ dáràn gángan ká má fojú yẹn wò pé ṣègbọ́n ni wọ́n dáràn ní.

bí ẹni tó fẹ́ lẹ̀ nǹkan mọ́ọ̀yàn láti fi kú sámọ́ tọ́ba mi ti lórí pé gbẹlẹ́wọ́ra tó gbòdì lọ tó kú ní ẹgbẹ́ kọ̀ọ̀lẹ́ ìbò fẹ́ pa. abẹ́ńkẹ́ kó mọ́ràn wọn kó mọ́ràn ni kò sínú ẹ̀ pọ̀tù wọn kó mọ́ràn. kò lè òun náà òun náà tí ẹ bá lè sọ fún pé kó náà wàá dárú ẹjọ́ òun kò ní sí mi ìjọ́ dájú pé ọ̀daràn ló tọ̀ lọ kálọ́ náà ọ̀daràn gbogbo ẹni tí ẹni máa gbàgbọ́ tó ní wọ́n á fi pààyàn sí inú ilé ó sì ṣe gàngàn òdébẹ̀ ọ̀fẹ́ tọ̀ ó sì bọ́ fẹ́ tá a bàdà wá gbà torí pé èèyàn nílẹ̀ ìdíyẹ dáadáa rẹ̀ wọ́n sì lè dúró bẹ̀yẹn òun kò ń pa mẹ́ńtọ́ pa wá mẹ́ńtọ́ pa wá sẹ́gbẹ́ yẹn náà kò sí ta kò gbé yẹn bá rí pàṣẹ yẹn náà nǹkan bá ọ̀nà ẹni tí a bá bá bára àwọ̀ rẹ̀ ló yá àti mọ́tò kan náà ti pẹ́ ti pẹ́ tí èèyàn lógo tó rí ẹran oko tó bá jẹ àdámọ́ lérò pé òun bẹ́ẹ̀ pa àdá sì bẹ́ẹ̀ ran àdá tó bẹ́ẹ̀ ran ẹran òdò ẹran sá lọ ẹ̀jẹ̀ mi lára àdá ń bọ̀ lábà ọ̀dẹ́kùnrin àbà wọ́n ní wéètì ó ní wéètì bó wọ́n ní gbogbo ìdóhùn náà ní wéètì wẹ́ẹ́wó lẹ̀ orí yàn lẹ̀ wọ́n sápa àdàbẹ̀wọ̀ rẹ̀ ọlẹ́jẹ̀ ó ní à kẹ́sì máa wò okòló ń dín bọ̀ ẹranko ló ń lẹ́ra rẹ̀ ló ń lẹ́ra rẹ̀ mọ́ ẹran ọ̀dà ẹran tó fi padà. ọlọ́pàá lọ́nìí sí ni ebi yóò wúlò nítorí ọlọ́pàá gbé ẹgbà wọn wọn ní òun fi àdábáyà wọn tó gbọ́dọ̀ jẹ̀ dára rẹ̀ ọ̀yà tí mo bá rè é òkété yìí ni ẹran ti lọ́ọ́ jẹ. kòròdúmù ẹja kòròdúmù ẹjẹ nù lára àdá ṣé ọ̀bọ̀ wọ́jà wọn àbúrò nìkan lè yọ wa ẹni ẹjọ́ tí ìgbàgbọ́ kò sí lálẹ́ tílẹ̀ lẹ̀ má tó dòkú pẹ̀lú pé ń pọ̀ ẹ̀jẹ̀ lẹ́nu ó lóun kó fún ọrùn pa ọ̀dà ṣé abẹ́ ẹ̀jẹ̀ tó ti máa sọ yẹn pé òun máa tó pa ṣe ẹ̀jẹ̀ tó ti máa sọ gbogbo bá ilé ilé ìníyàn lọ ọwọ́ ọlọ́pàá ń tẹ̀ báyìí ìjọba tó wá tó yanjú rẹ̀ pé wọ́n á ní kó nǹkan pa ayé tó kú làgòdì wọn àgbà kéde ẹ̀ irú ẹ̀ wá kú bẹ̀ bí ẹni lọ sí tíjọ́ ọmọ tí a mú fún wọn kàrà mú ni pé wù iná ọkọ̀ bẹ̀rẹ̀ agolí sábà wá ní ìkẹ́kẹ́ tá a bá ṣe fúnra wọn yẹn á fi ọ̀ràn tiwa náà ní àtọ̀ràn ọ̀ràn aya wa ọ̀ràn àwọn ọmọ wa ọ̀ràn ọ̀rẹ́ wa tó lè kà wá èèyàn bá wọn. ìmí àìbáni ọlọ́run ọmọ yẹn ti bẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ ní ìsìn tí ó gbádùn tí tí sì ń ṣe wọn ò lókọ̀ wọn ò sábà ti ń ṣe wọn náà ni àwọn jáàmù ti ń ṣe wọn náà kò ságbàlú náà ni aná ti bẹ ní òkè ìpẹ́ lánàá tí wọ́n tẹ̀lé gbìngbìn káàkiri so tí ìbá wá náró owó yìí ọlọ́run fi yọ̀rùn kò ní ọmọ èèyàn ẹ̀jẹ̀ gbàgbé gbogbo bá ná pátá gbogbo ẹ̀ lọ́wọ́ bá yóò fi sáré sàn bàbá wa múnú jà òsì à múnú jà òsì múnú jà òsì láì mọ̀ lọ́wọ́ inú tí àwọn kàtí ọkọ̀ tẹ́kùn náà òyìnbó lè kàyà wọ́n kọ̀rọ̀ kan síbẹ̀ wọ́n ní ìlú kan wà ọba abẹ orí ẹ̀ka gbóná wá lójijì orí ọba ẹ̀ka gbóná wá spark ó ní ẹ̀ka sàrà lu owó kí ọwọ́ ẹ̀ kí adé ọba ó ní òdìdí tí wọ́n bí ẹ̀yìn dáadáa kọ́ sàrà. arábìnrin kan arábìnrin sì rèé àwọn àfáà ní bàbá bàbá bàbá sọ fún wa pé wọ́n ní sọ pé arábìnrin yìí ń péye máa rẹwà láyé ọrẹwà ọjọ́ ọmọdé ọjọ́ dọ̀ kì í lọ́kọ̀ kò tẹ̀lé ìtò lọ́kọ̀ gbà náà. lẹ́yìn bá bá yí pé bàbá àǹtíyá ti sàrà fún mi à ah, ṣé ọ̀gbọ́n tó bá tọ́ yìí ọ̀gbọ́n tó bá tọ́ pé ẹ bá ti sàrà ó gé lọ́wọ́ ọlọ́dà náà fọbalẹ̀ torí ọlọ́run fún sàrà ọlọ́run tó jọba lọ ìyá àti ìfọwọ́ ọlọ́run fẹ́ gbé ọ lọ́wọ́ bọ́lá bá gbà fún yìí fún ọ kí lọ́wọ́ gbà bírèkì méjèèjì ọ̀dọ̀ yìí ẹ̀kú wa bírèkì méjèèjì yìí ń sẹ́yìn tó ẹni tó wá fi kọ́ lọ́rùn yìí ọmọ ìbí kọ́ ẹ̀rọ ọmọ ìjà àti lọ́kùnrin àpò ìjọba ìgbè yìí lè kí èkó sáńtì àdìgbọ́ káàfin wọn ni wọn lọ gbó wa wọ́n ti gbélé orúfin àbọ̀ orúfin olóorúfin ọlọ́run orí rẹ̀ ni o ti fi ṣe o ọlọ́run ṣe ń wòran tí wọ́n gbọ́wọ́ rẹ̀ rí ní wọ́n fi gbé ìkíní pẹ́ó ìkejì pẹ́ó wọ́n ti wà tọ́jú ẹ̀ tó lọ́hùn tó wọ́n ń torí rẹ̀ ní ọba lọ́lé ìmọ̀ bẹ̀bẹ̀ jàmá ẹja máa torí ọlọ́run kan máa ń ṣe ẹ̀ ẹ̀yà wò pé ìta ṣe àkótì rẹ̀ à ó sì mọ̀ kó òtí rẹ̀ tán rẹ̀ wọ́n ní aṣọ ògbà ìkúfọ́ òní ọ̀jẹ̀ tó ti kú rẹ́mi. ọmọ ọmọ ìwọ ọmọ kò tó ọba wà nínú òde yìí tí ìbá sọ dáa sàárà rẹ̀ àná. ní kó mọ́ ọba dákú ọlọ́pàá dé ìyá rẹ̀ ọdọ̀ ọlọ́run ọba mi ìbàjẹ́ ọba mi ìtọ́jú yìí ọlọ́run bá jìjì lẹ́mìí pé ìyàwó tó ní iye ojú tó fẹ́ kàn sí tó bá fẹ́ fẹ́ kàn sí wá jẹ́ ọjọ́ ìjọ dà ju gbogbo àwọn ètò ní ìlọ ọwọ́ àpò obìnrin kan tẹ̀sẹ̀ rẹ̀ kálù pé wá wo àwọn ìyàwó tó ní wo ẹwà wọn èyí máa wá dáa jù yìí lọ wà lọ́wọ́ nílùú yìí tí ó sì lọ́kọ rí ìyẹn bá bẹ́ẹ̀ ta ọwọ́ àwa wa kò rí àwọn ọmọbìnrin yìí ọlọ́mọbìnrin tán o tún wá kí pé adé fi agéwọ́ méjì hàn ọ̀mà lódodo ní tẹ wà á kò sẹ́ni tí o bí ìdílé ìyàwó wa ṣùgbọ́n ìní ọwọ́ méjì kúrúwá kúrúwá yìí nígbà tí ọ̀sán yìí sàlọ̀ bàbá pé ètò ẹ̀yìn àwa àárí àṣírí o àárí àárí ìdí ni pé àárí àmọ́ kò sí émú yọjú kí ló dé sọ́dọ̀ bàbá rẹ̀ nínú ìní ṣé kí ní káwọn ṣe gbogbo èèyàn o lọ́kùtà ọ̀rọ̀ ó sì fàáyì ah! ah, ọlọ́fàáyì lẹ́wọ́ ìyọ̀ nìkan ìkọjúsí rẹ̀ dé mọ́ ni ẹ̀yìn rẹ̀ báyìí dé mọ́ ni ẹ̀gbẹ́ ọ̀tún ẹ̀gbẹ́ òsì ah, wọ́n á mú wákàtí ẹ̀rí nígbà tí wọ́n mú wa tẹ̀yìn ní wa wájú lọ́dọ̀ àfin má yọwọ́ ta o lóhun tí ọkọ̀ fà á gbogbo ọwọ́ yẹn dúdú nìkan hàn ń gbọ́dọ̀ ọba tọba rí i.

pé ọmọ yìí bó ṣe rí wọn ní gbogbo ẹ̀ ló ti gbọ́ ìdẹ̀ ọba bá fẹ́ o kí làǹdí lè sí ni pé ọba àlejò ọlá orí ń tá a bá ṣe àtọmọbìnrin yóò gbẹ̀sán ó fi búrẹ́dì tọrọ torí ọlọ́run nítorí ọlọ́run ọlọ́run tí a ń sọ fún torí ẹ̀ lè fi búrẹ́dì lẹ̀ ọba bá fẹ́ yà o ńgbà yòókù náà ni wọ́n ní pé ọkọjà bẹ́ẹ̀ ṣùgbọ́n ọlọ́run bí náà yọ lọ́wọ́ ẹ bó bá dà wá lọ sálọ́wọ́ mi wá ẹ kọ́kọ́ jẹ fún kọ́kọ́ jẹ fún lẹ́yìn pé ẹ̀hẹ́n kó tèmi so lẹ́yìn kan ọba lóyún àsìkò tó lóyún sí kò pẹ́ tí lóyún lọ́ba pò lé ọlọ́jà gòjì máa ń jà ibi ogun lọ bá wà tí wọ́n eré làwọn ewu báwọ̀ sí pé ìyàwó ẹ̀ ti bímọ o ọmọ tó sì bì í ọmọ àlè ni kò jọ rárá àárọ̀ pa ni ọba ni ẹ má rọ̀ pa o ẹ fi lẹ̀ ẹ jẹ́ wo dé ọba wa kọ lẹ́tà síyàwó ìpè wo ká má lọ ìwọ nìkan láàrin wọn ìpa kò lé máa lọ bí báyìí tó ń lè dé nígbẹ́ lọ́jọ́ ọ̀nà jàmáà yóò gbàgbé odò kọjá ìyàgbẹ́ tí ọ̀dọ́ méjèèjì tágbé tápákùnà lè di ọmọ ọbẹ̀ yọ̀dùkú oúnjẹ rẹ̀ lọ́dọ̀ ọmọ ọmọ ti wù lódò ọmọ ti gbọ́dọ̀ lọ nìyẹn. bàbá wa ti ń sọ ìdágbé àti máa ń sọ wòrò ni àbápẹ́tà yìí ọ̀bẹ tẹ̀ múlẹ̀ fún bàbá abúlùjà òsì lọ́kọ̀ o wọ́n jẹ́ sọ wòrò wọ́n jẹ́ sọ wòrò wòrò wọ́n fi ń pè wá sákìsì ni pé ọ̀kan ṣoṣo lọ́lọ́run ṣe. abáwọ̀ abáwọ̀ ẹkún létí odò ní bá ń sọkún ó pẹ́ làwọn kan méjì bá ń bọ̀ àwọn bọ̀ kí ló dé màmá onítò ayé wọn yẹn nípa lẹ́kún wọ́n yẹ pé ọlọ́mọ àmọ̀ pé wà yọ jẹ́ ọ̀rọ̀ sọ lọ́rùn kí ló dé wọn dáa tó báyìí sí kọ́ ẹ̀ pé lọ́fọ̀ ọ̀rọ̀ sí lọ́rùn báyìí òun náà wọ́n gé lọ́wọ́ òun lòun tún rí lọ́kì tó tún rí ọba fẹ́ òun ọlọ́run sì tún fún lọ́mọ òun ní ẹtún lòun tún bí máa lè òun ní ẹtún ní kò wọ́n kò lé níbi òun ń lọ lòun ti kàdáwò mi kí ló dé ọmọ lò jagunjagun ẹgbẹ́ ọdún lò wọ́n ní màmá ẹ jókòó ẹ kí lè fẹ́ ah alẹ́ ìwọ alẹ́ ìwọ alẹ́ ìwọ náà alẹ́ lò ọmọ ọba wọn lọ́mọ ẹ̀dẹ́ ti jáde pẹ̀lú àti ọlọ́run àwọn oníkẹ̀kẹ́ tó wá pè ọlọ́run ní ìsìn ọmọ ẹ̀dẹ́ jáde ẹ dákun ẹ jẹ́ owó òde wọ́n ti ti báyìí wọ́n ti wọ́n ti wí gọ̀ wọ́n ti wí gọ̀ bọ́mọ tí ń bọ̀ ní odò nìyẹn ọmọ bá dé wọ́n lè gbé ọmọ wọ́n ti gbé fún àwọn ọmọ yẹn kọ́ yìí ó ti gbé kò mú oyé ó ti kẹ́kọ̀ọ́ sí Ah, náà ní ẹ̀sìn wo àbí ah, ọ̀dà nǹkan kan ah, ẹ̀sìn wo ẹ̀kílẹ̀ mọ́ àwọn ìlọlé ṣe ẹ̀sìn ní ìgbàlódé tó ń dùn yìí ẹ̀gbẹ́ ọ̀dọ̀ ẹ wò ó. abẹ́lé èyí náà náà àwọn akáwà ṣe ọlọ́run ni ṣe lọ́wọ́ yọ padà àlọ́ yọ padà wọ́n yìí tó bá sọ̀rọ̀ ọlọ́run wo wọ́n yìí tó wọ́n tó wí wọ́n ti bọ̀wọ̀ lọ́wọ́ rẹ̀ bẹ́ẹ̀ ọwọ́ òun mọ̀ lé èyí bọ́jú òun náà ọwọ́ tó mọ̀ rẹ̀ kàmá aláhàkọ́ tẹ̀lé. ìzìrà jẹ̀mí lẹ́rùn wọ̀lá fi gbọ́ ìrìn márùn-ún bí ẹ̀yìn. ìzìrà jẹ̀mí. ولا في غير موضعه ولن يضيء جميل أينما زرع ولن يضيء جميل أينما زرع جماعة tóbi ọlọ́run. níjọ́ ti dá ayé yìí ti ń ṣe jama anabi Ọlọ́run ni wáyé ma ìmọ̀ Ọlọ́run ha kò ní yé sẹta yìí kan bẹ ẹgbẹ̀rún jẹ àlọ yìí. àbá ní ìzìrájà mi là wà láàfin gbọ́ìrì mọ́rọ̀ bẹ̀rẹ̀. àbá ní ṣe orin ní irúgbìn ṣe ní irúgbìn máa wá gbìn ẹ̀rí wọ́n pe orin wọ́n pè ní irúgbìn ẹ̀rí bàlágà bẹ̀ wọ́n ṣe ní musaba òbí yìí nà ipe àti orí kà sáré orí dàbí irúgbìn tá à ń bẹ̀ nítorí pé bá a ti ṣe lónìí yẹn bá a ti máa fi irúgbìn yẹn bọ̀lẹ̀ yẹn tí a gbò mbẹ̀ tá à ní bá bẹ̀ tí mo dàgbà díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tá a padà wá ká bẹ́ẹ̀ náà lórí náà. إسرى جميلا إسرى جميلا ولو في غير موضعه أي ما بدادا إما بريري ولو في غير موضعه kódà kó ṣe pé bí tí wọ́n yé gbè sí lẹ gbè sí. tẹ̀wọ́ rẹ sáà ni ẹnìkan bàbá abúlé kàfẹ́ẹ̀ nínú kàfẹ́ẹ̀ abúlé kàfẹ́ẹ̀ wọ́n ní wọ́n sọ fẹ́ nìkan pé kọ́ lọ́ọ́ yé tọrẹ ẹjọ́ kan pé kọ́ rẹ̀ lọ ní kò rí ni ọmọ nídàájí ni ọlọ́ tọrọ ẹran tó o bá fi ta tó bá ṣe bọ́ déédéé tí ọlọ́run fẹ́ ọ̀rọ̀ rẹ ti dayọ̀ ó sì jíjọ́ kejì kùtùkùtù ó sì mọ́ rẹ jáde ọjọ́ pàdé èèyàn tí ó mà tí ó mójú ẹ̀ ó dẹ̀ ní lọ́wọ́ ń retí èsì pé sẹ́ńtẹ́ wí náà mú fún wọ́n sọ fún pé ẹni ẹ pàdé olè ni o ẹni o fún ní ọrẹ ìdàgí o lè ní. ìyẹn àti fún o lè ní ọrẹ yóò lè ti gbọ́dọ̀ wọn gbà yóò lè tó má ọdún fà á ọdún mú láìláì láì dàgídàgí ọdún èèyàn ìyẹn lóbìnrin obìnrin lọ́wọ́ ọ̀padà alẹ́ ọdún lè dé èsì wọ́n ní ẹni ẹ fún náà ni o máa dáná o àṣẹ tó lẹ fún. jákèjá oṣù mọ́wọ́ nkútukùtù ayá yìí oṣù kẹkùnrin obìnrin lọ́wọ́ oṣù rẹ̀ jẹ́ẹ̀sì ọ̀nà ẹ̀jẹ̀ wá fún un olówó jaburata ni tí o ní ju ẹ̀rọ rẹ̀ ṣùgbọ́n tó bá ó tó bá mú dànù wọn sórí mẹ́tẹ̀ẹ̀ta mi ti ṣiṣẹ́ ẹni ẹ̀kọ́ fún tẹ fún tẹ ẹ̀kọ́ pàdé tó lè owó tó fún ni ọ̀jà lè ti mọ́ ìjọ́jẹ náà ni wá kí n mò rẹ̀ ti fún lówó olóhùn ọ̀jà lè máa ní orí jáde ní àjọ náà nìsín. ó sì nà sẹ́yìn pàdé òfin ló báyìí ní tí o lè dìnnà sí náà nù owó rẹ̀ ta parára rẹ̀ kò lè dìnnà mọ́. ẹ̀yin ẹ̀kẹta tójó lówó ń jẹ́ ẹ̀fún lówó láwò òun ni ẹ tó fún ní owó yìí àti ẹ̀ máa ń tọrẹ àti ẹ̀ máa ń tọrẹ wọn á fún un nínú ilé tó sì jẹ́ pé àìmọye ló ní ilé ó ti bẹ̀rẹ̀ ọ̀rẹ́ ìta nìyẹn. ìzìrọ̀ jẹ̀bi.

ẹ má wọ̀ọ́rí sẹ́ẹ̀bà ní àtọ́lọ́run ṣe wà láì padà bọ̀. àfa ó ní kódà kó jẹ́ pé ibi ẹ bá gbìn sí kò jọ bí tí wọ́n máa gbìn gan sí wà láyè di àjẹmí ìlò dáadáa gẹ́gẹ́ bá ti láyé láyè díyà kò ní ráre. àyìnà máa sọ̀rọ̀ yà ibi kí bá yẹ gbẹ̀sí. ẹ̀rí làwọn tọ́lá ń fi fún gbọ́ yé yẹn ní máa ṣe ẹ̀rọ àwùjáwùjí ẹ̀wọ́ ẹ̀ wọ́n ṣe bóyá wọ́n ṣe mú àlòló ń bíbà ẹ̀. àìmọye kànga àìmọye mọ́tàláàsì àìmọye kíláàsì láti ní ọ̀rọ̀ tí wọn ó dẹ̀ ó dẹ̀ ó dẹ̀ mú àlòló ọ̀tún ti sí tọ́jú ìtújú bẹ̀rẹ̀ ní ìsìn wọ́n ti báyìí gbogbo ayé tí wọn ò máa ti ń bẹ̀ yọ téèyàn bá ti lè gé débẹ̀ lẹ́yìn oṣù kan ẹ máa bọ́ ni ó lè jẹ́ mìíràn fi ránṣẹ́ ó lè jẹ́ kó mìíràn fowó ránṣẹ́ wọ́n dẹ̀ kọ́ parí wọ́n dẹ̀ kàn wọ́n dẹ̀ rẹ́ wọ́n dẹ̀ kún wọ́n dẹ̀ tàkìtì ọ̀sẹ̀ ọ́fíìsì lẹ́rẹ̀rẹ̀ àwọn ọmọ ẹ̀jẹ̀ ni wọ́n mọ lọ́rùn pé nígbà tí fáwọn. arábìnrin yìí wọ́n ní wọ́n bí lè pé sọ́ọ̀mọ́ wa ó lóun ọmọ yìí wọ́n náà wà ní bírèkì lè ní ìjà náà o. ọlọ́run ọba àlejòọlá sọ bírèkì kan dè mí ọ sọ bírèkì kan délé náà ọwọ́ á ní ká lọ gọ ìjọ tó nídìí wa wá gbọ́dọ̀ lónìí lọ tọ́wọ́ ti lè nídìí ọlọ́run tó bá nídìí ọlọ́run máa gùn wá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jọ jẹ fún ipò láyé padà sílé ló ti ń bọ̀ máa lọ rúùlù lé mbẹ́ ẹni máa bí dáa ní èsì kọ́ kọ́ òfin tiẹ̀. àpamọ́ àwọn olóde ìlú àwọn ọ̀gbọ́n ni olóde ìlú àwọn ọ̀gbọ́n níbí àwọn olóde ìlú wọn gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ìdọ́gbọ́n náà wò tó nǹkan tẹ̀ ní ọ̀pọ̀túnìtì tẹ́ẹ̀fì tẹ́ẹ̀fì tẹ́ẹ̀fì rọra ayé àlùkámà owó ti dòwó yín tẹ́ẹ̀fì nípa ẹ̀ka nàfà àti náà nìkan nìkan ẹ̀ka nàfà àti. mẹ́rin àwọn tẹ́ẹ̀fì yẹn díẹ̀ díẹ̀ náà wọn bẹ́ẹ̀ tẹ́ẹ̀fì yẹn díẹ̀ díẹ̀ yàtọ̀ ẹ̀jẹ̀ rẹ̀ bí ẹ̀ olùsì ẹ̀dẹ́pọ̀ kan lánàá ẹ̀ ló dáa ẹ̀tọ́ alikadìbò lónìí ṣé gbogbo wa ní tẹ̀lé òun ni gbogbo alẹ́ kàtàkì ti dóhùn wa àbí gbogbo wa gbogbo èèyàn èèyàn gidi wa ni dáwọn mọ̀fẹ́ ọgbẹ́lẹ̀ ìdájọ́ kan ní òde sábàkì sàǹkàní ta lọ da odò sábàkì kìíní kan ṣé gbogbo alẹ́ àmú ni ẹ̀jẹ̀ kan jẹ́ oníṣẹ̀lẹ̀ ẹ̀jẹ̀ gbọ́dọ̀ àbú ẹ̀gbọ́dọ̀ gbọ́dọ̀ ẹ̀lọ sí màkà ẹ̀kejì fún ẹ̀fẹ́ jọ nù. ó yẹ yẹ ẹ̀yin ọlọ́run bá máa mú kọjá déyàwó o bí ìlú jẹ́ tuntun bẹ̀ yẹ tí ìmọ̀ láǹfààní kọ́ra kéèyàn rà ní o ẹ̀dá àkùjà máa afẹ́ rà lọ́la ìfẹ́ra tí sábà tó ní ẹnu bùkátà yìí ó tó kù kan lẹ̀ lẹ́yìn kan ó tó kù kan lẹ̀ ó lè mélòó jàmá. ìka ń bẹ̀ wọ́n máa máa dá dúró dénú ọ̀rọ̀ dáná ni pé fún ìdí méjì wọ́n dá dúró torí èmi látàyè àkọ́kọ́ ni pé orí rọ̀mùdán ló gbé irú ìrànwọ́ yìí kí ẹ̀san tí àwọn tí wọ́n bá náró owó yìí kí ẹ̀san wọn lè náà kó lè kí wọ́n jọ lọ́wọ́ wọ́n mọ̀ mọ̀ bẹ́ẹ̀ tó di rọ̀mùdán. àmọ́ bá a ṣe gbọ́ rọ̀mùdán làwọn àwọn òwe tó ń jáde tó ń jáde ẹ̀wọ̀n ìjà ìṣẹ́jọ́ ni ṣé kó tó ṣe é dá dúró. èèyàn torí àánú ó dìde Sudan tí a ti bẹ́ẹ̀ ti rò ó tóòtọ́ ọba làákà ìmú pé babakúndé Nàìjíríà àwọn tá à ń lọ ọba àà èèyàn sọ pé wọ́n lọ rí Tinubu wọ́n lọ rí ọba Ìjẹ̀bú wọ́n lọ rí wọ́n tó kàńká pé wọ́n lọ rí wọn kí máa wí pé owó torí bẹ́ẹ̀ wọ́n rò bíbí yìí àwọn adáwọ̀jọ fún pírẹsidẹ́ǹtì wọn pé ọwọ́ àlọ́ yìí àlọ́ àbọ̀ ẹ̀ẹ́dùn mú nǹkan bọ̀ kan ẹ̀ẹ́dùn mú nǹkan bọ̀ ẹ̀ẹ́dùn mú nǹkan bọ̀ wọ́n dé olùkà kátó rówó dájọ́ tán kátó ṣe mítìn káàdì wá sí ní Kánò wọ́n ti parí mítìn tán ẹ̀jẹ̀ ń bọ̀ àbá nípa Sudan wọ́n dé wọn bá bá rẹ̀ tàbí wọ́n á bọ́ ni táwọn wá fẹ́ẹ́ jọ nísìn ìwà ìwà wá sí Ìbàdàn bí wọ́n fi pe ara wọn sẹ́jọ́ kẹ́kọ̀ọ́ Sudan pé pa àwọn já ha o ní wọ́n á gbé bá wa làwọn àgbọn àgbẹ̀ bá bẹ́yìn náà pé àníbi àníbi one twenty thousand tí ì padà sí Sudan owó tíkẹ́ẹ̀tì owó jẹ́ ìdájọ́ náà nígbà tá a sanwó tíkẹ́ẹ̀tì tán a tún wá kó tá a sàbà fún cash pé ọwọ́ kọ ní o nítorí wàá dúná kù yòókù tó wá kù lọ kó fún àyòkù lọ thirty dollar pé jama àdìẹ ni wọ́n sọ pé ìwọ̀n tó máa yìí a ti sọ fọlọ́run pé pẹ̀lú ògbó ọlọ́run àwa ń ti wá o ọlọ́run ó di kí á dẹni tí ó máa fi àìmọye mílíọ̀nù tó lọ́sẹ̀ sí yín. nígbà tí ẹni padà dé Sudan padà wọ́n wá pè mí wọ́n wá pè mí ẹnì kankan wá pè mí àwọn ọmọ wa kọ́ ti pè mí àbáwọn kàdámù pè mí àdúrà tó kàdámù kan ti tí wọ́n gba gbogbo jàmá yìí ọ̀tọ̀ tòlùgbé bò náà fẹ́ẹ́ ṣe ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ́ àná ti ọ̀nà àná ti sọ̀nà onáyìnbẹ̀sẹ̀ onáfẹ́ẹ́ ṣe ìdánwò ọba akẹ́kọ̀ọ́ lónà kí n ti máa ń tààrẹ̀ lọ́wọ́ àánú ló ti wá tẹ́yìn wá yọ ẹ̀yìn wá yọ ẹ̀yọ náà fìí kí lọ́dọ̀ kí làwọn ọlọ́run fi ti fún wa òun twenty òun ten òun five òní two òní kéka àwa rí owó o tún wá kọjá ń tàfẹ́ àbá kó léwu lẹ́ẹ̀ lọ pé ń bá ten thousand yìí òun náà wá pè wá pè mí ó lóun ti ń pè ti pẹ́ ìjọba àwọn àti tẹ̀sí ìdáwà programu ó ní sẹ́ni lòun bá sọ̀rọ̀ wọlé nìyí sẹ́ni sẹ́yìn bàbá sẹ́yìn mọ̀ ń bá wọlé nìyí sọ̀rọ̀ ó náà ti dé Sudan báyìí àdúgbò ẹ̀ ló wá mẹ́nu lé àdúrà ó ti ilẹ̀kùn ó tún á lò bẹ́ẹ̀ ní ti jàmá ti máa gbọ́ máa ṣe ọlọ́run tí ò ń bẹ̀ fún wa ń gbọ́ ó wá sí ẹ̀gẹ́dẹ́ tó ìtọ́nà bẹ́ẹ̀ mi ṣe fún wa àmọ́ bùkátà mẹ́ta yìí ń bẹ̀ lẹ̀ ẹ gbà sọ lánàá àtúnṣọ lónìí ṣe rí ẹ̀jẹ̀ àti sọ̀la ọ̀la sunday kàtúnṣọ́la tí a bá ní kágbà lónìí kágbà lọ́la kò kún tó ṣùgbọ́n ráàyù tẹnìkan ṣoṣo mọ̀ ń sọ yìí ráàyù tẹnìkan ṣoṣo lójú tèmi nìkan ni ò ti kún ìdí ni pé èyí bẹ́ẹ̀ kọ́ tí ìjọ ní oníbẹ̀rẹ̀ ṣiṣẹ́ kọ́ àdìgbọ́dá ọ̀fọ̀ tí ìbá ti pé bùkátà ìjẹbi ni a mọ bá a fẹ́ sọ kankan fún yín mọ́ àti pé tí àwọn òbí tán kò ti dà báyìí ṣùgbọ́n pé eléyìí pàpàjù ló ń gbà tí àwọn àwọn àgbìmọ̀ ní ọ̀rọ̀ tá a dá dúró àti tí àwọn ẹlẹ́wọ̀n tí wọ́n tó ránṣẹ́ sí wa yìí tá a fi ń bẹ́ ń tà àmàgbọ́dọ̀ wòran kọ́ra wa mọ́tà àbọ̀ aláṣẹ́ni tó ẹ̀ lọ́la nítorí wọn parí gbọ́dọ̀ agbára ẹ̀jẹ̀ àmọ̀ lọ́wọ́ bọ̀ kódà bàbá tó sọ fún pé tó ibi tá à ń lọ yìí o bọba ní nǹkan tó fi ránṣẹ́ bóun ó sì wá ní kó náà wá kó tà sẹ́wọ̀n fún wa lọ́sàánú wa o lọ́ọ̀fù wa o. ọ̀dìtẹ́